dan itu mungkin sama dengan itu. Ibarat yang lain kita masih banyak juga berkurangan untuk semua orang lain. Ini perlu dijalani dulu kita. Ini perlu kita. Anak itu semua orang mungkin pun itu bukan dari semua orang. Orang yang lain pun juga. Ia semua untuk ini. Anak itu semua. Mereka atau sekarang mungkin kebetulan itu ini orang orang Orang yang ومن شريك الرسول لا شريك النبي صلى الله عليه وسلم قل فإن شريك الرسول بما كان يشرك يصيب الإسلام حتى تنصرفه من وجهه فإن التكليف وإما أن تعتذركم إما أن تعتذركم بالتكليف يزيدكم بالتكليف وقل أدركم الله كما يقولون عن الإيمان الحق ومن النقطة إلى أن نؤمن بالله النقطة إلى أن لا نؤمن بالله أي أنهم إنما يكون كل حرام متطابق ومن حرام بالله يقول يقول يقول ونحن لا نؤمن بالله قال ابن أعظم ما قالوا من العلم أعظم العلم يمكن أن يمكن أن يمكن أن ومن الرحمن بالله ومن السلام بالله نعم وعلامة ومن نعم وعلامة إلى أن الحمد لله الحمد لله الحمد لله Saya mengatakan diri dengan Islam karena Jẹ́sẹ̀ mọ́lẹ̀ jẹ́sẹ̀ mọ́lẹ̀ kí ẹ máa wá yọ alámúlétí yín lẹ́nu ìsìláàmù ọ̀farama. Àbọ̀ máa lu agogo alámúlétí létí òní jẹ́ kó wọ́n sùn. Ìsìláàmù kò farama. Torí ẹ̀ ọ̀ràn ló jẹ́ lórí Mùsùlùmí kọ́mọ́sì ní alámúlétì rẹ̀ lára nínú tí ìsìláàmù tó ṣe léwọ̀ òun náà ní wípé èèyàn gbọ́dọ̀ yán ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì nítorí àìgbọ́ra yé àìgbọ́ra ẹni yé yòówù ó lè wà láàrin yín má yàn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì tayọ ọjọ́ mẹ́ta nítorí mùsùlùmí ni mùsùlùmí ni wọ́n anabi sallallahu alaihi wa sallam oni mùsùlùmí kò gbọ́dọ̀ yan mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lódì tayọ ọjọ́ mẹ́ta tí wọ́n wàá jọ máa rìn pàdé ara wọn tẹ́lẹ̀ yọ kọ̀yìn tẹ́lẹ̀ yọ pẹ̀kẹ́ anabi lẹni tó lóore jù nínú àwọn méjèèjì lẹni tó bá kọ sálámà sẹ́nìkejì ẹ̀yà àti tó bá gbé ẹni tó yan lódì yẹn. aládàádáálẹ̀ ni abẹ̀sìnjẹ́ ni ẹni tó ṣe pé ọbẹ̀ wó súnà nàbì sallallahu alayhi wa alihi wa àti wá gbìyànjú láti dá padà lójú àná agbìyànjú láti mú jáwọ́ nídìí bíbẹ̀sìnjẹ́ ọwọ́ akọ tayọ ọjọ́ mẹ́ta kò tó burú bẹ́ẹ̀ nítorí pé

bákan náà ẹ̀sìn wa ẹ̀sìn Islam nínú tó tó ṣe léèwọ̀ ó náà ní kéèyàn máa ta rọ́bà ó ń ta rọ́bà pé kí ni ẹni tó bá fẹ́ ta rọ́bà kọ́ bọ́ sínú gbẹ̀ tó bá fẹ́ ṣọdẹ ẹyẹ lé àbẹ́yẹ àdàbà yàtọ̀ sẹ́ni tó lọ́n fẹ́ sẹ́yẹ ọ̀fẹ́ ṣọdẹ gúnugún àbí òwìwí àbí àṣà àbáwòdì nínú àwọn ẹyẹ tó lọ́wọ́ bá ṣe jíjẹ wọn léèwọ̀ àmọ́ wa ta rọ́bà nù gbóró a máa sọ̀kò nù gbòòrò níbi táwọn èèyàn wà ìsìláàmù ṣe léèwọ̀ nítorí pé bó ṣe sọ̀kò nù tó ti pa ọfọ́ malakeji rẹ lójú bọ́ ọba sì fẹ́ nìkan lójú ọlọ́run ọba ọgbà pé kí wọ́n má fọwọ́ náà lójú padà wa katabna alayhim fiha anna an-nafsa nafsi wal-'ayna bil-'ayni wal-anfa bil-anfi ọlọ́run ọba nínú tá a ṣe yín nínú tíra òun ni ẹni tó bá pààyàn wọn pa ni o ẹni tó bá fọyàn lójú wọn fò náà lójú ni o ẹni tó bá rẹ̀yàn ni mú wọn rẹ̀ náà mú ni o ẹni bá gé yàn létí wọn gé náà létí ni o torí pé ẹ̀mí kan ojú ẹ̀mí kan ẹyinjú kan ojú ẹyinjú kan imú kan ojú mú kan etí kan ojú etí kan ṣọ́ ara rẹ níbi a máa sọkò níbi táwọn èèyàn bá wà nítorí kókó ọmọ lọ gba bòmí ìtọ́ ọ̀ràn kọ́ wa tara bẹ́ẹ̀ kọ́ gbó kọ́ bó. kọ́ gbóòkì burúkú kó rẹ kọ́ fọyàn lójú rí wọn fi o náà sani o. bákan náà látàrí pàǹsọ́kù òkú lè lómi lẹ́yìn kọ́kàn lẹ́yìn dànù wọ́n náà ni torí de ẹlẹ́ islam ọ̀farama. bákan náà ìsìláàmù ní kọ̀tọ́ kan ti mà pé àwọn tí ó àbí ìyàwó rẹ àbí bàbá àbí ìyá rẹ kápọ̀ ń pọ̀ ká kú lọ́wọ́ kọ́mọ wa sàsọ tẹ́lẹ̀ ike kún fún wa ní bàbá ìpàtì yàtọ̀ sáwọn yòókù tí ó jogún islam ọ̀farama anabi muhammad sallallahu alayhi wa sallam wani inna allah qad a'ta kulli dhi haqqin haqqahu fala wasiyyata liwarith ọlọ́wọ́n bá ti fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú ogún ẹni tó bá kú kò sí àyè fún yín láti sọ àsọtẹ́lẹ̀ pé ẹ bá ń fún lágbájá ní kí lágbájá wá bẹ nínú ẹni tí ó rẹ̀ tó bá kú a kì í sọ àsọtẹ́lẹ̀ ẹ fún lágbájá ní nǹkan kan ti pé bẹ nínú ẹni tí ó jogún wa. àmẹ́tọ́ ẹ pé kò sí nínú ẹni tí ó jogún rẹ̀ ọlọ́run fún ọlọ́mọ ọwọ́ akọ àkọọ́lẹ̀ pé tí mo bá kú nínú ìdá mẹ́ta nínú ìdá kan nínú mẹ́ta dúkìá mi ẹfá buro bàbá mi ní nǹkan báyìí ẹfá gbọ́n bàbá mi ní nǹkan báyìí àbúrò ya mi ẹ̀gbọ́n ya mi ẹ fún wọn ní nǹkan báyìí àwọn ọmọ àwọn ẹ wọn ní nǹkan báyìí àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi ẹ fún wọn ní nǹkan báyìí àwọn ọmọ wọn náà ẹ fún wọn ní nǹkan báyìí nínú ìdá kan nínú mẹ́ta gbogbo dúkìá mi Ọlọ́run bá fẹlẹ ṣe sàrà fún ọ bí kò lè ná lẹ́yìn ikú rẹ̀ ẹmẹ fọmọ mi ọkùnrin àbóbìnrin ẹ ìyàwó mi ẹ fún bàbá mi ẹ fún yá mi ọlọ́run má jẹ́ kó sí lọ́wọ́ rẹ ìwọ kọ́ ni wọ́n ní kó o gbógun ọlọ́run ọba ní òpin ọlọ́run ọba ti ti pin ó kù kẹ́ gbé lọ́bẹ́ ni tọ́lọ́run ọba fi mà báwo ni wọ́n ṣe máa pín òkun yẹn kọ́ba yín pin tó ń kálukú fi mẹ́tọ́ tiẹ̀ yàtọ̀ sẹ́tọ̀ ẹlòmíì wọ́n ní kó nìkan jẹ́ nínú tí ìsìlámù tún ṣe léèwọ̀ òun náà ní pé kọ́ máa yọ nǹkan ìjà sọ́mọ ìyá rẹ ìsìlámù léèwọ̀ ni o nítorí pé ibi tó ti yọ nǹkan ìjà sí ó ṣeé ṣe kí àṣetọ́ ni ọgbà nǹkan lò tó bá gbà lò lọ́wọ́ rẹ wọ́n bá máa pọ̀ ọ̀pààyàn ẹ dákun èmi kọ́ ni mo sá èmi kọ́ ni mo yìnbọn mọ̀kàn rí sí gbànyínra rẹ ni ìdá àbàdà ọkàn kó lọ́wọ́ mi lọ́ba lọ sá àṣetọ́ ni lè gbà lò lọ́wọ́ rẹ iná la Nabi sallallahu alaihi wa sallam ló fi lé wọ ni kí mùsùlùmí ọmọ yọ nǹkan ìjà sáwọn ọmọ ìyá rẹ mùsùlùmí. bákan náà ìsìláàmù ní ẹ máa rìn lọ́jà àbíkẹ́ máa rìn láàrin títì lẹ́ni tó jẹ́ pé ọyọ idà kúrò nínú ọkọ rẹ̀ ọyọ ọ̀bẹ kúrò lé rẹ̀ ó mú àáké ó mú lọ́wọ́ ó gbé babájíná tó gbé lọ́wọ́ lánàá ìgboro. islam lẹ́ gbọ́dọ̀ dán wò nítorí aburú tó lè tara rẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dán wò. tẹ́ ẹ bá débi tẹ́ ti jókòó èèyàn méjì jókòó ti ra wọn wọ́n sì ń jọ fọ̀rọ̀ wéra wọn ẹ̀yin wá dé ẹ̀ka bẹ́sàárín wọn lẹ́ bá jókòó ìsìláàmù lẹ́ẹ̀ gbọ́dọ̀ dán wò àyàfi tí wọ́n bá yọ̀ǹda fún ọkọ̀ ojókòó láàrin àwọn. tó bá jẹ́ pé àárín wọn làyè bá wà tí ẹnì kan sọ fún ọ pé ẹdáàkùn ẹ súnmọ́ ara yín kémi ló lè jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí. àmọ́ pé ibi táyọ̀ kù sí mo jókòó sí mo sì bí bàbá ńlá kú ẹnì kájá tó sọ pé kí n má jókòó sí ibi táyọ̀ bá kù sí bàbá ńlá kú ti jẹ́. àwọn ọmọ náà lọ́ọ́ bá sọ pé ẹdáàkùn ẹ súnmọ́ ara yín torí pé ọ̀dọ̀ àbí ìgbà tó ṣe pé ọ̀rẹ́ ni wọ́n ọ̀dọ̀ àbí ìgbà tó ṣe pé wọ́n jọ ń sọ̀rọ̀ ni kí ló wáá dé tó sọ̀rọ̀ àrẹ di ṣètọ́n tó yà wọ́n. eléyìí jẹ́ òfin ọlọ́run tá a gbọ́dọ̀ mójútó. wọ́n fún wa lẹ́bùn Islam ọlẹ́ gbọ́dọ̀ kọ́ ẹnìkan ní ẹgbà mo bùn yín ni Islam lẹ́ gbọ́dọ̀ kọ́ sí lọ́wọ́ kọ́dà kó ti pé káfíìrì ló bùn yín lẹ́bùn tó bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam a máa gbẹ̀bùn lọ́dọ̀ àwọn kèfèrí tó bó wàhálà wa ọwọ́ tá a jọ ọmọ rẹ̀ mùsùlùmí ló tún kún lẹ́bùn ọlọ́ọ̀fẹ́ ìsàmù ọkọ̀ kéèyàn máa ṣe àyàfi tó bá yẹ kó aburú kan bẹ nú ẹ̀bùn bí ká tó fẹ́ fún wa látara owó tí ń rí látara ṣe haramu tí ń ṣe ńlọ ti rà mi lẹ́bùn owó tó dáa ni kó o máa fi mi àmọ́ owó tó rí haram. a'udhu billahi minash shaitani rajim kọ́mọ̀lù jẹ́ pé mi ni mo ràn ọ́ lọ́wọ́ lórí àti tẹ̀síwájú lórí ní ti ọ̀dà ẹ gbọ́dọ̀ ní ti pàtàkì tẹ́ fi kọ́ ẹ̀bùn amẹ́ríkà ń bọ̀ ọ́ lẹ́bùn ń gbé fún ọ ọwọ́ ń wòran sọmọ pé ọwọ́ wúwo ni ọwọ́ máa ró ni. àwọn olùmọ̀wá wọn ní ẹni tó bá ṣèyàn lórí ìdùnnú rẹ̀ máa pọ̀ ju tẹni tó ṣe lórí lọ tó bá yẹ kó torọ ọlọ́run ló ṣe ṣe lórí kí ló nísìn ọfẹ́ fún yẹn nǹkan wá rẹ nígbà ìdùnnú ńlá ni fún yàtọ̀ sí ọfẹ́ fún yẹn kọ́ mọ́ rẹ nígbà ìbànújẹ́ ńlá ni fún so ìwọ náà lẹni tó jẹ́ kí ìdùnnú rẹ ó pé tẹ́wọ́ gbà pẹ̀lú dáadáa ìsìláàmù sì sọ pé tí wọ́n bá fún wa lẹ́bùn bẹ́ẹ̀ káwa náà wá nǹkan dáadáa kan tá a fi san fún tábà wò títí tá a rí nǹkan tá a fi san fún anábì ní ẹ ṣàdúrà fún títí tá a fi rí i pé ah alihamudulilayi mi náà ti san yéésì kí wọ́n kọ́ wá lẹ́bùn lábàgbẹ́nu lọ áfètè méjè gbà wọ́n lọ máa gbówó rẹ̀ pọ̀ lófi mi kọ̀ọ̀kan mi òun ọ̀bẹ́ o ẹ mọ̀ pé yorùbá lẹ́bùn níìsín ẹ̀rẹ́ nìkan mọ́kà nígbà tó bá yá tó bá dọjọ́ wájú ọ̀ràn lọ pé kíni ọlọ́run ló mímí lọ mọ́kà bẹ́ẹ̀ ni ọlọ́run ló mú ọ lọ àmọ́ sábàbí èèyàn ẹni tí ọba sì máa ti dúpẹ́ fún yàn kò ní dúpẹ́ fọlọ́run àdìtà nàbì Muhammad sallallahu alaihi ló sọ bẹ́ẹ̀ ó ní man la yashkuri nasa la yashkuri Allah ẹni tí ọba sì máa ti dúpẹ́ fún yàn kò ní dúpẹ́ fọlọ́run torí àtọwọ́ wa jama tọ́ba fún ọ lẹ́fún ọgbọ́dọ̀ kọ́ àyàfi tí dìbà wa. bákan náà òfin ọlọ́run ọba wa oníka sọ́ra wíkẹ́ ká máa kówó fáwọn òpinnu àwọn àdàdà ń díndín àwọn aláìmẹjì ọtí kan ẹni tẹ́ ẹ máa pété bá ti fún lówó báyìí ńlọ ọdí ògùrọ̀nu ńlọ ọdí ọtínú tọlọ́tíkà ìyọ́nbùrùkùtù ibẹ̀ ní lọ àwọn pẹlẹbẹ gbogbo bẹ̀ ní tó ti lọ náwó ìsìláàmù lẹ̀ fún wọn lówó bí ẹnìkan tí wọn wá báyìí ní ìsìnkú ẹdá kan ẹran mi lọ́wọ́ bó ṣe ya ẹnu báyìí òun náà ti bolẹ̀ ẹ má fún lówó nítorí pé tẹ ẹ bá fún ìdí ń tẹ gbóòórùn lára rẹ̀ náà ni ó tún mówó lọ nínú wọn àwọn òpònú tẹ gbọ́dọ̀ fún lówó òun lẹni tí máa fowó ta tẹ́tẹ́ ìrètí kẹ fóun fóun tún lọ dánra wò ni nínú wọn òun náà làwọn ọ̀bálẹ̀ tọ́ ẹgbẹ́ àwọn aṣẹ́wó ni máa lọ kówó fún ẹ gbọ́dọ̀ fún lówó nínú wọn iná làwọn oníṣekúṣe àwọn ranù àwọn àrìbàjẹ́ ẹ gbọ́dọ̀ fún wọn lówó nítorí kọ́ mọ́ bàa lọ jẹ́ pé ìrìn ràn wọn lọ́wọ́ tẹ̀ ní wọ́n já wọn di tọ́lọ̀ wọn bọ̀ fẹ́. bákan náà ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ máa fojú sun orí tọ́lọ̀ ń ṣe fọ́mọlá kejì èyí ṣe tó orí yìí wá lọ sọ́dọ̀ rẹ̀ tí ọ̀jọ́dọ̀ tèmi lọ wá. ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ báyọ̀ ẹjọ́ kùnrin àbẹ̀ẹ́jọ́bìnrin ẹ gbọ́dọ̀ dáwọ́ ẹni tí a bá rí tọ́lọ̀ ń sóore fún ẹdùnnú sí ẹ sì má bá a bẹ́ẹ̀ lọ́n má bàjẹ́ kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣètò yín náà fún yín. àmọ́kẹ́ máa wá wò pé tóòlù ti ojú ọlá fọ́ owó ọ̀ má gbogbo àwọn àtàkàtà yẹn gbà kọ́lọ̀ ni nítorí pé tiẹ̀ náà ọlọ́wọ́n bá rí púpọ̀ fún ọ àmọ́ ńgbà tó ọmọ orí ńkọ́ bóòlù ti fẹ́ dà Islam ó ti bùnyàn ní nǹkan ìsìláàmù ní kí wọ́n gbà lọ́wọ́ rẹ ọ̀dọ̀wọ́ rẹ o ìrègùn ìnínilára ìwà tó sori agbọ́dọ̀ ṣọ́ra fún ọ ọmọ wa ṣèrègùn pé ẹ rí bàtà tọwọ́ èmi mọ́ bọ́ sílẹ̀ sàn òun lówó tí ó fi ra lú ẹ kọ́dà gan-an ti pẹ̀ ẹ̀wù tọwọ́ sọ́run èmi mọ́ dà fún ẹ béèrè bó ló ti pààrọ̀ lé ebi mọ́ lé fún. wọ́n ti ń ba gbogbo dáadáa rẹ̀ jẹ́ ni. ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a'a an-nas wala yu'minu billahi wal yawmil akhir. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣọ́ra yín àwọn sàrà tẹ̀ ń bá ń ṣe agbọ́pẹ́ ẹ ti ṣe ó kù kẹ́ ṣọ́ra ẹ má bà sàrà yín jẹ́ pẹ̀lú rẹ̀gún àti ìní ẹni tẹ́ sóore fún lára. torí tí wọn bá ti ń sèrè fún ó ti ń ba sàrà rẹ jẹ jẹjẹjẹjẹ ló náà wà tí ìwọ ọba ṣe sàrà yẹn fún yóò sáyè tí ìwọ ọba ṣe ń tó ṣe fún kò sí nǹkan kan tí ó di lọ́wọ́ fún nítorí pé a rí nǹkan kan la pa nǹkan kan jì ọlọ́run ẹlẹ́dàá wa tó wá ràn ọ́ lọ tí wọ́n fi lè jẹ́ sábàbí àti sóore yẹn fún mọ́kànlá ara rẹ̀ dára rẹ̀ ládàánù ọlọ́run bá ní ẹ má bàtà ara yín jẹ́ o pẹ̀lú rẹ̀gùn àti ìnínilára kẹ́mọ́ wa lọ dàbí ẹni tí ń náwó rẹ̀ nítorí kárí mi tí ọ̀gbọ́ lọ ń gbọ́ tí ó sì gbọ́jọ́ kẹ́yìn gbọ́ torí pẹ̀lú àwọn eléyìí ọlọ́ni ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ìkànnì tí ń bẹ lórí akọ òkúta tójú wa rọ̀ sí ìpẹ́ tí ń bẹ lórí akọ òkúta ẹ̀yin wa lọ gbin kó bẹ̀ tójò bá rọ̀ sẹ́nu pé àti ìpẹ́ àtòkúta làgbàrá òjò ọ̀wọ́ kò bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ ẹni tí ń sèrè gun lórí sàrà àtòsí. àpàtó ó tún padà di ti ń kọ ti ń dán tí gbogbo ìpẹ́ tí wọ́n dànù gbogbo dáadáa tó rò kó ṣe ó ti wọ́n dànù. kò sí sàrà kan oore kan tó orí ti sọ́mọ làkejì tí ládàá rẹ̀ ọ̀sẹ̀ kù tó bá ti jẹ́ kó ń rè gùn bá ní ọ kò sí ládàá kan tí ó tó bá ti sẹ́kù ní ẹni tó sóore fún lára ọ̀rọ̀ tí tọrọ tà tọrọ torí pálá ìmoore ni ọ ọ̀rọ̀ tí tọrọ tà tọrọ tí o bá moore ni àbà ọlọ́ǹgàn adúlóore tó wá sí fún wa ń kọ́ nínú orúkọ rẹ̀ ni alimanna ní orúkọ ọlọ́run gẹ́gẹ́ sọ wánú àdìsá nàbì sallallahu alayhi wa sallam alimanna ọlọ́bọ̀ olùsèrègùn ọlọ́run ọba nìkan ìrègùn tọ́ sí kọ́tọ́ sí ọ níwọ ọmọ èèyàn torí ẹ kò sì sẹ́nìkan tó ṣe sàrọ̀ tó ọmọ wa ṣèrè fún tí ò ní bínú tó ṣe yẹn padà fún ọ àyàfi tó bá jẹ́ pé ó ti lo nǹkan bíi búrẹ́dì ó ti jẹ́ so tó ti kó ti jẹ búrẹ́dì o ó lè wọ́wọ́ yá kọ́ra mi ìdíkò rẹ̀ pé dákun bàbá yìí pàfẹ́ díẹ̀ sani búrẹ́dì sọnù torí ẹ ìrègùn a máa ba dáadáa jẹ́ èyàn padà bá nínú àkọọ́lẹ̀ ipò ṣe dáadáa yìí nítorí pé ìwọ ló ṣe ìwọ ló jóná. ìsìláàmù ọ̀fẹ́ kọ́dà tó máa ń sọ pé ìwọ ló ṣe ìwọ ló ṣe kíní kan torí pé nìkan kọ́ ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ra túlẹ̀ nù. wọ́n sọ pé mi kọ́ wọn bá wí ẹ má bà mí ládájẹ́ alákòóbá gbogbo tí ì sálámà èyàn túlẹ̀ nù. bákan náà èyàn gbọ́dọ̀ nínú nǹkan tí ọlọ́run ọba wa tó sì lè wọ̀ òun náà ní kẹ́ ẹ máa mẹ́ni tí ń tọrọ ọ̀ràn lọ́wọ́ ìsìláàmù ọgbà kẹ́ ẹ tó gbọ́dọ̀ nínú tùmọ̀ àyà yẹn ni ìpín ẹni tí ń tọrọ nǹkan lọ́dọ̀ mà má fi kọ́ra kí pàápàá ní ti ṣe bára kọ́ ọmọ fún lọ́dà torí kó lè bá a pàtì torí ìsìláàmù ọ̀fara ma àmọ́ kò bùkátà ariwo kò bùkátà àjàgbé mẹ́yà ẹ fún mi bára ẹ fún mi bára ọlọ́wọ́ bò gbogbo aláṣìírí ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa bàbá tán so eléyìí ni kí wá sí pé jágbe má ẹ pariwo má olórí búrò onílọ sí sẹ́ni tí bá kórìí rẹ bá ti dàrú tí ẹ máa rówó bẹ́ẹ̀ ni àbà àbà kọ̀ wá kí oyin àbùrọ̀ wá sọ́dọ̀ àbúrò ọmọ akúté bá kórìí rẹ̀ bá dàrú ìbáwí tẹ́ fẹ́ ṣe fún kan kò ní wọlé tọ́ ìsìláàmù o bákan náà ìsìláàmù wa ó ní àwọn ọmọbìnrin tẹ́ ẹ bá bí ẹ má ṣe kú wọn o ọmọbìnrin oore ni o ọmọbìnrin oore ni kódà ń gbà tí babaláwa Adam aleyhisselam tí ọkọ̀ọ̀kọ̀ bí ma ọmọbìnrin lọ́kọ́ bí i orí lọ́mọbìnrin tó ń torí ẹ ẹlòmíì nu wa náà nísìnyí láyé tá a wáyé tó ń bá sọ fún pé ìyàwó inú ti kọ́kọ́ dùn àmọ́ kò ní ti dùn jálẹ̀ wọ́n máa béèrè pé kí ló bí ẹgbọ́rọ̀ kéésì fún bí ló kọ́ kó bí èèyàn o pé ló bí ni pé a máa ń béèrè àmọ́ pé sọ́kùnrin ni àní pé sóbìn ni máa kọ́kọ́ wí ẹ pé ọkùnrin àbóbì so ńgbà tó bá sọ pé ọkùnrin ni ìdùnnú rẹ̀ wà kún kẹ́kẹ́ gbà náà máa pé ìbejì ni àbọ̀ kan ẹ̀gbọ́n kan Ọlọ́run ti kọ́kọ́ ṣàánú rẹ̀ ìyàwó rẹ̀ bímọ lálàáfíà ètò à ń béèrè pé wo kí ni jẹ́ndà wọ́n tún sọ jẹ́ndà kan ó ní singular ni àbí plural subhanallahi alazim dípò ká máa dúpẹ́ fọlọ́ pòórè lọ́lọ́wọ́n bá ṣe fún wa màmá wo ìsọkùnrin ìyàwó tá a gbé lé ìsọkùnrin tí àwọn ọkùnrin wọ́n máa wà àwọn obìnrin náà kọ́ wọ́n máa wà bàbá kan tó bí màmá wa ń jọ sí táwọn ọba bí lóbìnrin èwo ni bàbá wọn ọba fẹ́ tí ọba bí àwà fún bàbá wa bàbá kan tó tún wá bí ìyàwó tiẹ̀ náà nìyí tí ọba bí lóbìnrin èwo ni wọn ọba fẹ́ ó ní gbogbo ẹ̀jẹ̀ mà ọkàn pé àwọn èrò wa nígbà bá kọ tá a bá bọ tó bá dá gbà ẹnìkan wá gbé lọ ìgbọ́n náà ti gbọ́ ọmọ ọmọ kan lọ náà nìyí ìbọn ọmọ ọlọ́mọ tí wọn náà gbé lọ ló bí kan fún wọn náà ni wọ́n wá ronú tiẹ̀ bàbá àti ètò bí tiẹ̀ fún ọ tí wọ́n fẹ́ tó náà bá ronú bẹ́ẹ̀ sí kò sí lù pa. torí dèrè ká dúpẹ́ fọlọ́n tọ́lọ́n bá sóore fún wa ká má ṣàì mórí. wọ́n tilẹ̀ jẹ́ pé nínú ẹ̀mí ọmọ èèyàn ọmọkùnrin wù wọ́n jọ ọmọbìnrin lọ àmọ́ gbogbo tọ́lọ́n bá ṣe fún ọ ọlọ́run dáyàn lẹ́jọ́ kéèyàn pé òun fẹ́ pẹ́jọ́ ọkọ̀ lọ́rùn. sòkòlọ́n wọn lọ́mọ alálùbáríkà ẹ má fọ ara yín pa àwọn ọmọ yín ẹ má fọwọ́ ara yín pa àwọn ọmọ yín ìsìláàmù sì ni tó bá kókun lẹ́ bá ń jà ẹ gbọ́dọ̀ dojú nǹkan àjàkọ obìnrin lójú ogun ẹ sì gbọ́dọ̀ dojú nǹkan àjàkọ àwọn ọmọ kéékèèké lójú ogun haram ni ìsìláàmù ọgbà bẹ́ẹ̀ tó bá pé sọ́jà lọ́ba ń ṣe wọ́n ń ṣe jihad ọ gbọ́dọ̀ dojú nǹkan àjàkọ obìnrin àyàfi tóbìnrin náà bá gbé nǹkan àjàtọ́ fẹ́ pọ́ àfi táwọn ọmọ kéékèèké náà bá gbé nǹkan àjàtọ́ fẹ́ pọ́ bó ṣe ṣẹlẹ̀ láwọn kọ́ńtìrì mínísì bí wọ́n bá lọ Congo democracy es congo ẹ̀rọ àwọn ọmọ kékeré tí wọ́n gbé ìbọn ak forty seven wọ́n gbé lọ́wọ́ tọ́yẹ pé tí yẹn bá jáfara wọ́n ti pààyàn dànù tó irú àwọn eléyìí wọn náà tètè wá bó ṣe yẹra fún wa tọ́wọ́ bá rárá yẹ fún wa pẹ̀lú pé kó túlẹ̀ tó bá rí pé kẹ́ pa náà ni ní òfin pọ́ eléyìí kò sí wàhálà ń bẹ̀. bákan náà ìsìláàmù wa ọlọ́ ìgbọ́dọ̀ máa ṣe kẹ̀kẹ́ máa ṣe fáàrí sáwọn èèyàn ẹ̀gbọ́dọ̀ máa ṣe kẹ̀kẹ́ máa ṣe fáàrí sáwọn èèyàn ìsìláàmù wa oníṣẹ́ bá sáà nǹkan pé o islam wa oníṣẹ́ máa fọkàn tán yín lórí nǹkan ẹ gbọ́dọ̀ jàǹbá wọn o islam wa sì kọ́ ọ láti máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn láìsí ìdí fún un àwọn èèyàn wa ẹ rí i pé oníkálukú ń gbìyànjú láti ṣiṣẹ́ ìwọ̀n bá tọ́lọ́ sí nǹkan fún kálukú náà ní kálukú ń rí ẹjẹ́ a máa dúpẹ́ lórí tọ́lọ́ ń bá ṣe fún wa ẹ ká máa wo àwọn ẹni tó jù wá lọ ká máa ṣàìmọ̀ọ́rẹ́ sọ́lọ̀ ẹ sì má kí wíwò tá à ń wo àwọn ẹni tó jù wá lọ kó wa sọ wa dùn bára kódà kó ti pàtì ìràgbà bára ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí máa ń wọ ẹni tọ́lọ́ wọn bá bò fún tó bò fún jò ń lọ tọ́lọ́ fún ní nǹkan lé ayé jò ń lọ yóò máa wọ́nà láti máa ṣe báyìí yóò máa wá wọ́nà láti dọ́dọ̀ rẹ̀ ah, alájà ẹ dákun ẹ ràn mí lọ alájà ẹ má wò mí ràn bàbá ẹ̀yin náà là ń wojú yẹn ṣàánú wa ìwọ náà sì ní tó lè jẹ ntànàbì sallallahu alaihi wasallam sì fi yé wa ni pé ẹni tó bá ti lóúnjẹ tí ó jẹ lójúmọ́ kan tó sì lálàáfíà lára rẹ̀ àti lọ́pọlọ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tọ́lọ̀ ti bùn gbogbo rẹ̀ ayé ni. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní tá a lè jẹ fọ́sẹ̀ kan tá a ní béèrè kankan lọ́dọ̀ ẹnì kankan ẹlòmíì ní tóṣù kan ẹlòmíì oṣù mẹ́fà síbẹ̀síbẹ̀ yóò tún máa ṣe wọ́n bí káṣe bára káṣe bára náà ni tó sì dáa bẹ́ẹ̀ kọ́ nítorí pé ewu ń bẹ́ẹ̀ nu ẹ fún mi ẹ fún mi ẹ fún mi anabi muhammed sallallahu alayhi wa sallam ó yàn ò ní yé tọrọ ẹfún mi ẹfún mi ẹfún mi téèyàn ò fi déńdé ọ̀gbìndà kìyàmà tí ò fi ní sí èkìlì ẹran kan lójú èèyàn mọ́ torí gbogbo etí ọba jẹ́ kìlì ẹran lójú rẹ ó ti fi ṣe bára tán ìrẹ ẹja máa nítẹ́ lọ́rùn ẹja máa nítẹ́ lọ́rùn fún mi fún mi fún mi kì í sàṣà àwọn mùsùlùmí bákan náà nínú tí islam tún ṣe léèwọ̀ ó náà ká máa dúnkokò máwọn èèyàn ká máa ṣẹrù bá mùsùlùmí àbà kilote kilote dé kí ló dé tó fẹ́ máa sẹ̀rù bá wọn kí làwọn rà nígbà rẹ̀ tó fi wá jẹ́ pé bó ṣe ń họjú má wọn bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa halẹ̀ mọ́ wọn pẹ̀lú ẹnu ìsìláàmù ọgbà bẹ́ẹ̀ má ṣe ẹ̀rù bà mùsùlùmí má jẹ́ ẹni tí wọ́n máa dún kùkù lájà má wọn ìsìláàmù ọ̀bára má nínú tí ìsìláàmù tó ṣe léèwọ̀ wọn náà ní kó máa mú dúkìá onídúkìá ló kọ́ pọ̀ ń bá wọn ṣeré ni mo fi ń sáwàdà ni wa kọ́sà méjì wa ń bẹ̀ mọ́ fi sáwàdà ẹ̀ sì mú wọ́n sì fi ń sáwàdà ni. so àwọn ti àkọ́sà méjì mi mọ́ kó mọ́ kó kó kí n ká kó ní ṣẹlẹ̀ àmẹ́wọ́ ṣẹlẹ̀ o torí pé lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tó kéré o bọ́yọ̀sà méjì tó kó o inú ó jẹ́ kí dáadáa ti ọ tẹ̀wọ̀n lọ́dọ̀ pé nùkìyàmà tí ó fi wà lùjánà tí wọ́n wọ̀ náà torí ẹja kí sára ìsìláàmù ọgbà ntí èsè tiẹ̀ kí ẹsẹ̀ pé rírà lọ́ọ́ ra kọ́mọ amórí gbọ́ngbá kọ́mọ sọ pé ń bá a ṣeré sẹ́yìn ọ̀gbọ́dọ̀ mú bisikíìtì lórí igbá ẹ̀yà alátẹnu a àsìpèrè àwa lọ́rẹ̀ ẹ̀rọ ṣé tó bá mú bisikíìtì méjì lónìí ó mú méjì lọ́la tó bá mú bisikíìtì méjì méjì méjì méjì fọ́gbọ̀njọ́ mélòó ni ó kùnú kátọ̀ ńgbà bá wá yẹ wàá sọ kó ti jẹ gbárùn torí pé ntara yẹ fi sí ọ ilé wọn fi bu ọ olóko gbàjẹ mọ olórí o àmọ́ gbà tí wọn náà ń kúnnu pé à táwa lè máa ń bá rù ya alágbájá jà pé ń kó bisikíìtì ọjà tí ẹnu bá wà ní bisikíìtì jẹ kó san wẹ̀ ìgbà tí wọ́n dọ́dọ̀ ni tó ti ra kátọ̀n tó sọ fún wọn pé ẹ̀ màmí ni ìyá títí ìyá títí báwo ọ̀n kó tó dé ìyá títí láyọ̀ sanwó kó tó gbé ẹnìkan sì ń kó mọ́ wọn gbá ń kó mọ́ ń gbá ó ló ń sáwàdà ni ọmọ gbé búrẹ́dì òun one fifty wa ọmọ gbé búrẹ́dì òun two hundred wa gbọ́ wa ya wọn wá ní búrẹ́dì tẹ́ gbé ń lọ one five lọ́wọ́ sọ pé tó sì gbowó ẹ̀ ìṣẹ́ ní gbowó ẹ̀ ṣé bí wọ́n ṣe ń pè mọ́ sọ pé yòókù ó pè ó sì sàmì àṣẹ yóò bá lẹ́bù <laughs> nígbà wọ́n ti sọ pé yòókù ó pè ó túmọ̀ sí pé àwa ti gbé ìyá gbé tán àgbégbé má retí owó ẹ̀ torí ìyẹn gbọ́dọ̀ máa sọ́ra sàmì o ìgbà tó ń sọ pé yòókù ó pè náà ń sàmì òun gbé tọ́ rẹ̀ mì ó tún wá ń béèrè owó wọ́n lè yẹn sá àgbótún gbowó eléyìí túmọ̀ sí pé ìsìláàmù ọ̀fara ló kọ pé mo ń sáwàdà ni ló kọ pé mo mí ni rẹ ni kó láì sanwó ẹ̀ islam ò fara mọ́ bákan náà islam ó ní tẹ ẹ bá bùn yẹn lẹ́bùn ẹ má gbà padà o kẹ ẹ bá ti ṣe wí sáájú àyàfi tó bá jẹ́ bàbá wa ló bá bùn wa lẹ́bùn islam tó bá wù bàbá wa lè gbà padà islam ní èèwọ̀ ni ẹni tí ó mọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ kò mọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ kó wá lọ gbé ìgbà pípọ̀ ntọ́jú aláàárẹ̀ kalẹ̀ kọ́ máa sa àwọn èèyàn sùtà kọ́ máa bá tiwọn jẹ́ ló kọ́ pé mẹ́díkù dọ́kítà ló Islam ọ̀gbà. ìrẹ́ náà lẹ́sìn máa rí tọ́ba ẹ̀kọ́ àbá ń tẹ̀lé Islam bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ jàmbá ti ń sa àwọn èèyàn láwọn hospitals kọ́ bá ti ṣe wọn. lóòótọ́ ẹlòmíì kọ́sẹ́ àmọ́ kọ̀ mọ́sẹ́ tó kọ́sẹ́ mọ́sẹ́ ló sì yẹ kọ́ máa tọ́jú ọmọ èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ike látàrí wọn ọ̀rẹ́ sẹ́mi ẹ sì máa ike wo la fẹ́ mà nínú wọn máa mà pani àbí wọ́n ṣèèṣì pani ọlọ́run lọ́pọ̀ pé yóò kú bá wọn èwo la mà ètò ìtumọ̀ sí pé tó bá yẹ kí wọ́n máa mà pani wọ́n ṣèèṣì pani lábẹ́ òfin ọlọ́run ò ní lọ bẹ́ẹ̀ lálàáfíà wọ́n sanwó ẹ̀mí èwo wa ni wọ́n san rí ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ojú kòkòrò mọ́fẹ́ di medical doctor mo fẹ́ di medical doctor òun náà lọ̀pọ̀lọpọ̀ ń bá gán láì ronú nípa ewu tó wà ń bẹ̀ nínú ewu tó wà ń bẹ̀ ni pé tẹ́mi bá bọ́ gbọ́wọ́ rẹ ọ̀daràn padà ká má dàmà ayé ọ̀daràn eléyìí tó ọ̀sán jọ gbẹ̀dà òkè àmà kò sì sí tí wọ́n fi tán àfi dáadáa tí wọ́n bá gbélé ayé sí o ní dáadáa eléyìí tó lè fi tán yẹn àwọn àìdá àtẹ̀sẹ̀ àwọn ẹni tó ṣe kú pa ni wọ́n kò lè wà lórí sódì eléyìí ẹni tí ọba máa ń pa nǹkan kọ́ má dáwọ́lé o pàápàá nítorí ní ti pẹ̀lú ọmọ èèyàn pọ̀ fẹ́ tọ́jú èèyàn. ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ààyè àmọ́ sì lè mọ́tò kò tí ì tó nǹkan bí oṣù méje mẹ́jọ ní. àṣírí tú ní kánò ike ẹnìkan ti dán fitulẹ̀ ti pẹ́ sísè ń èèyàn lọ́sẹ̀ láì jẹ́ kọ́kọ́ mẹ́dísìn rí ńgbà bíi ń ṣiṣẹ́ abẹ ń ṣe gbogbo ẹ̀ ọ̀kan ló wá yíwọ́ ọ̀kan ló yíwọ́ níjọba fi gbọ́ ìjọba wa ṣe ló fi gbé gbogbo ẹni tó bá dá ilé ìwòsàn aládàáni ilẹ̀ kí kálukú wa máa gbéwèé ẹ̀rí rẹ̀ wá àwọn yẹ̀ wọ́n wò finifini. wọ́n ṣe documentary kan láìpẹ́ yìí nípa Central Africa kọ́dà sí ìtọ́sẹ̀ kan wọ́n gbé èèyàn méjì wá nínú àwọn ẹni tó láwọn ń tọ́jú aláàárẹ̀ ọ̀kan tí obìnrin ọ̀kan tí ọkùnrin ìwọ obìnrin kí ni tẹ́ rẹ ó lóun máa ń gbàbí fáwọn obìnrin ni ó ní nítorí pé ìyá lòun ojú òun ò sì lè gbà á káwọn obìnrin ọmọ kú látàrí afẹ́ bímọ kò sẹ́ni tí ó gbàbí fún wa wọn á ní sẹ́ kọ́sẹ́ ìrìn ni ó lóun ọkọ rí látọdún wo ló ti pẹ́ pàápàá gan gbogbo láti ìgbà tó gun ti ń ṣẹlẹ̀ ní Central Africa yẹn títí tó fi dòní ẹnìkan ò sì kọ́ òun rí bóòlù àti gbàdú bóòlù àti gbọmọjáde torí ọmọ ẹbí dagun bóòlù àti gbọmọjáde tọmọ ẹsẹ ya dàda ń dìde báwòlù àti gbọmọjáde tọmọ ẹbí di nǹkan ìmọ̀ yẹn lọ́wọ́ kọsẹ́ni tọkọ̀ ìjọba àtẹlẹ ọ̀tẹlẹ ni. wọ́n wá bí ọkùnrin kejì wá wọ́n wá bí ọlẹ́rìí pé ìwọ ni sẹ́ẹ̀tì yín ó abẹ fáwọn obìnrin gbogbo ẹ̀ sáà ti bímọ bá yíwọ́ ọmọ lọ́wọ́ tí ò ní lè dábí òun ti ṣe abẹ fún wa ni ẹ̀kọ́sẹ̀ ìrì ni ó lẹ́nìkan ọ̀kùnrin rí di bó ń ṣe ń sọ̀rọ̀ yìí sọ wá lè má yọ nǹkan obìnrin tó ti ti sí abẹ́ fún oníwà láwọn ò lè mà èèyàn mélòó ìlọ́tọ̀wọ́ òsìrí abẹ́ fún gbẹ́mímì tó lè mà ó lòun ò lè mà ẹni pé ẹ̀mí ti lọ́pọ̀ ó lọ́pọ̀lọpọ̀ wọ́n lè flọ́wọ̀ níbi tó ń ti ń sisi abẹ́ o àwọn míì wọ́n lè kú káwọn tó bẹ̀rẹ̀ àwọn míì lè kú lẹ́yìn ìgbà wọn bá délé ṣùgbọ́n àwọn ẹni tó là wọ́n pọ̀ lábẹ́ òfin lọ téèyàn bá kọ́ nípa àtọ́jú àárẹ̀ ọmọ èèyàn èèyàn gbọ́dọ̀ dáwọ́lé èèyàn ṣe màálù èèyàn ṣe wúrẹ́ tọ́wọ́ akọ́bẹ̀ kádàkalẹ̀ ikú ọ̀fẹ́ sì ti abẹ fún tani. sórí akramakumullah ìsìláàmù sí ilé wa èèyàn lọ dáwọ́lé rú nǹkan bá ń láì máa ń parẹ́ ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ pa ẹyẹ hódòhódò ẹyẹ eh, hudhud irú etí ọwá nínú ta nabi suleiman aleyhi salam tí suleiman wò ọ̀tún tó wò sí tí ò rí kí ló dé tí ń rí hudhud <laughs> àìmú ẹ̀rí tó múnádóko wá lórí àìsí rẹ̀ níkàlẹ̀ ó túmọ̀ sí pé yọ jẹ ìyá àfi ká ní kí wọ́n dúnbù rẹ̀ ẹyẹ náà sì dúró ń dóbà lọ. ńgbà tẹ́yẹ yóò dé ó ń sọ̀rọ̀ níwájú anabi suleiman aleyhi salam tó ti bí ọlá suleiman ti ṣe tó ó ní mo ti mọ ti wọ̀ ọ̀mà ẹ̀yẹ ronú mo ti mọ ti adúrúwọ̀ suleiman yọ ọ̀mà mo sì ti wá mú ìròyìn eléyìí tó dájú tó dájú bí àdá mo mú wa fún ọ láti sábà mo bá àwọn èèyàn kílọ̀n tó ṣe é pé àtàwọn wọn bọ oòrùn ni ń sìn tọ́ suleiman aleyhi salam ó ní mú wèmí lọ́kọ́ lọ sọ síbẹ̀ káfí ma lọ sọ suleiman wa bisimilahi rahman rahim báyìí ni hudhud fìyàn ọba wa sí suleiman ni hudhud hudhud yẹn anabi ambọ̀dù wọn sì fọ́ àpè ẹ ẹfẹ jẹ hódòhódò jẹ hódòhódò báwò lábẹ́ òfin ọlọ́run gbogbo tó bá ní ọ̀gbọ́dọ̀ pa àmì nípa ẹ̀gbọ́dọ̀ jẹ. bẹ́ẹ̀ náà ni gbogbo tí Islam bá ní tẹ́ bá ti rí ẹ pa àmì nípa ẹ̀gbọ́dọ̀ jẹ gẹ́gẹ́ bí àkekèé ọ̀hán á àkekèé máa dùn pọ̀ ẹgbọ́n jẹkújẹ gẹ́gẹ́ bí ejò ẹgbọ́n jẹkújẹ anabi sallallahu alaihi wa sallam ó ní uqulul aswadaini fi ssalah ẹ pa wọn kọ́dà kó ejò àti àkekè alhayyatu wal aqrab méjèèjì kódà kó ti kórè sọ láti lẹwà ẹpa wọn ó túmọ̀ sí pé islam sì lè wọ̀ ká jẹjọ. tọ́ bákan náà anabi sallallahu alaihi wasallam ní ẹ gbọ́dọ̀ pọ̀pọ̀lọ́ ẹ gbọ́dọ̀ pọ̀pọ̀lọ́ ẹnìkan á gbé ah, ẹran ọ̀pọ̀lọ́ á máa dùn à náà kéèyà ṣe mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí níjọba ti lẹ́ẹ̀ gbọ́dọ̀ pa ó túmọ̀ sí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tó kọ̀ǹkọ̀ tí yorùbá máa wá jẹ yìí ń kọ́ èwo ni kọ̀ǹkọ̀ èwo lọ̀pọ̀lọ́ tó ìwádìí fi hàn wá náà pé nínú èdè lárúbáwá ọ̀pọ̀lọ́ náà wọ́n ń pe kọ̀ǹkọ̀ ọ̀pọ̀lọ́ náà ni wọ́n ń pe kọ̀ǹkọ̀ ọ̀pọ̀lọpọ̀ sì kúndùn rẹ̀ àwọn ẹni tí ń kó wá fún alẹ́ yorùbá yìí pé ká jẹ àwọn haúsá ni àwọn èèyàn jẹ́ torí pàì ìyẹn ni pé jámù pàdó ọ̀pọ̀lọ́ àwọn ọ̀pọ̀lọ́ àwọn èjẹ sẹ́fà tí ó lè fẹ́ àwọn Yorùbá ní máa ń jọ ọ̀pọ̀lọ́ <laughs> tọ ìsìláàmù sì ni tẹ́ ẹ bá ti rọ́pọ̀lọ́ ẹ̀ gbọ́dọ̀ pa torí ẹ wọ́n tó ń jọ ọ̀pọ̀lọ́ wọ́n tó ń jẹ pọ̀npọ̀ tó ń pẹ́tì la ọ sọ̀rọ̀ abáyò ọ sọ̀rọ̀ torí pé lédè lárúbáwá ó kọ̀ọ̀kan náà wọ́n ń jẹ ọ̀pọ̀lọ́ náà lọ̀pọ̀lọ́ ń jẹ ẹ̀hẹ́n ọ̀kan sórí rágàdà kan sórí róńdó àlọ́pọ̀lọ́ náà ni. torí di eléyìí ìsìláàmù sọ yìí pé ọ̀ gbọ́dọ̀ pa ọ̀ gbọ́dọ̀ pa àmì ni pé ọ̀ gbọ́dọ̀ jẹ́. bákan náà ìsìláàmù ó ní èèwọ̀ ni ọkùnrin ọmọ wo owó ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bí kóbìnrin ọmọ wo owó obìnrin ẹgbẹ́ rẹ̀ káma wá síbi ilẹ̀ wájú ara wa á ọlọ́mọ yà wá lẹ́ranko ìsìláàmù ṣe léèwọ̀ kọ́ ẹsẹ̀ dìgbà tí kò bá sí nǹkan kan rárá lára kọ́dà kó ti pátá náà lẹ́wọ̀ ẹ wá jọ wọ pátá ẹ wọ inú swimming pool pẹ́ fẹ́ wẹ̀ ọdájú pé níta ẹsẹ̀ ń ẹ ti ṣe ńtọ́jú ìwọ̀ nítorí pọ́kùnrin gan sọ́kùnrin ntí ọkùnrin lè rí lára rẹ gbogbo ntòwù kó lè rí àárín ìdodo rẹ sórúkùn rẹ méjèèjì ọgbọ́dọ̀ wà bíbò àárín ìdodo sórúnkún méjèèjì ọgbọ́dọ̀ wà ń bíbò asọgbọdọ wà ń bẹ kó sì kọ sán sọmára àbọ ọwọ́ nǹkankan tọyẹ kó bo àárín ìdodo rẹ sórúnkún rẹ méjèèjì ní tí ọkùnrin lè rí lára rẹ àmọ́ ìdodo rẹ òkè haram ọkùnrin ọgbọ́dọ̀ rí àyàfi ààrẹ ló ń ṣe o máa gbé ọ lọ síbítù ọwọ́ àbùkátà bẹ́ẹ̀ náà làwọn obìnrin ìwà àjọ wọlé ìwẹ̀ oníkálukú yín ń wẹ̀ ń wòhò tẹ́ bá àwọn ọmọ sukùú ṣe máa ń ṣe tí wọn ò lórí lọ́wọ́ tẹ́ oníkálukú wà ń wòhò wọ́n máa wá wẹ̀ wọ́n tún lè ya fọ́tò ara wọn báyìí wòhò kọ́kọ́ àwọn ọmọ yunifásitì báyìí ni àwọn ti lajú wọ́n ti lajú bíi pé ojú wọn ti já géètì torí ẹ̀ wọ́n ń wẹ̀ ń wòhò ẹ gbogbo wọn ti àjẹpọ̀ àwọn bàbá àti màmá wa tí ọlọ́run sùkú wọn kú oríire sùkú tọ́kọ̀ yẹn dẹ́ran kú sùkú tọ́kọ̀ yẹn dáláì lórí lọ́wọ́ kí ni wọ́n ń kọ́ sùkú náà tójú kẹ́kọ̀ọ́ nóòtì lọ náà ni ṣé náà lọ́wọ́ bí ká máa rìn hòhò olóbi ká máa sídìí ilẹ̀ wájú ara wa ká tún máa yà ń fọ́tò ìsìláàmù ṣe wọ̀ tí ìbá ṣe pé wọn náà tó ọgbádùn ẹgbẹ́ àwọn ọmọ tó fi sídìí wọn aráyè ọwọ́ á wọn ló wù ọ nígbà tí wọ́n bá pati tẹ́lẹ̀ pati tán pati ọ̀dájú pẹ́ni tó kún sọ́mọ ta ó kéré jọjọ ìbàjẹ́ òdìkú jọjọ láwùjọ wa àwọn ẹni tí ń rí òhó káyé nǹkan ta ni ń pè wọ́n ta ni ń pọ̀bùn ta ni ń pọ́ńpẹ́ǹdì ẹ̀yin lẹ́yìn jẹ́ bàjẹ́ ọ̀tán ẹ̀yin lẹ́yìn jẹ́ kábúrú ọ̀tán kí ni wù ọ́ mbẹ́ ebi wò kú òtò wò náà nù títí tó fi gbéyàwó tiẹ̀ ń rùn níbo ní rùn sí ẹ wà ní. ní ẹ máa ti ń wọ́wọ́ kú wò gbogbo ìtẹ́kọ̀jọ́ lójú kò ní jọ lójú akramakumullah nínú tọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tó tún ṣe ilé ìwọ̀ta gbọ́dọ̀ dìnnà sí òun náà ni ìgbé ká máa sọ àwọn èèyàn sálámà sí ẹni tá a bá mà nìkan lásálámà sí ẹni tá a bá mà á kàn máa lọ ni ìsìláàmù ṣe lè tó bá ti màyà mùsùlùmí kí ló ní sálámù sí asalaamualeykum asalaamualeykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulahi wa barakatu nígbà tí dáa lójú pé mùsùlùmí ni àmọ́ ká máa sọ pé àmọ́ ah, màá yín rí èmi ọmọ eléyìí rí bó mo ti fẹ́ sálámẹ̀ à ń ah, ṣe máa rí ẹbí mùsùlùmí ọmọ ẹ̀yà mi èèyàn mélòó mọ̀ dáàmà nu mùsùlùmí àmọ́ tí mo bá ti rọ́ mi pé mùsùlùmí ni asalaamu alaykum nínú àmì gbẹgbẹndé àlùkìyàmà ti súnmọ́ pẹ́kípẹ́kí òun náà ni ká máa sàwọn èèyàn sálámà sí pé eléyìí mo lè sálámà sí lè sálámà sí lè nínú àmì gbẹgbẹndé àlùkìyàmà ti súnmọ́ ni àyàfi tó bá yẹ kó yẹn ti sálámà ṣe sani tí èsè mùsùlùmí sọ irú eléyìí ẹ sọ pé kọ́ da padà bó ni ó ti da padà kí lẹ gbọ́ tí mo wí fún yín lẹ́ẹ̀kan ẹ sọ pé asàlámù àlékùm kòkòrò tá a di dáadáa tó ti da padà nù ẹ wà kí tá a di dáadáa ẹ̀hẹ́n torí pé ẹ ti fẹ́ gbé sálámà sáyè tí èsè ti tọ́ bákan náà nínú nǹkan tí Islam tó tọ̀ fún wa. ìpè ká dínà sí tá a fi mọ̀ pẹ́sìn ńlá ni òun náà ní kéèyàn ó ti torí kó ń ti búra ṣe dáadáa kọ́ sọ ìbúra rẹ̀ di gàgá tí ò ní jọ ráyè débi dáadáa sí èèwọ̀ ni o lápèjì ẹ̀yin sọ pé àbúrò yín ọ̀sẹ̀ yìí ọlọ́run ti bùkún yín ẹ máa ń ṣe dáadáa sáwọn èèyàn so nítorí sísẹ̀ tó sẹ̀yìn bóyá ọ̀fẹ́ ni wà ó nípa ọ̀rọ̀ yín ó ti lọ sọ̀sọ́ kú sọ ń pa yín ẹ̀yin wá sọ pé fún sísẹ̀ tó sẹ̀yìn láéláé láéláé wọ́n mọ́ọ̀kì ẹ̀ tó fi kọ́ bọ̀ bá ṣeré máa táwọn kan ti búra nu pẹ̀lú ṣe dáadáa mọ́. wọ́n á sọ fún kíá àbúrò yín ẹ̀yà sì ń jẹ́ ẹ̀yin sì ní masha allah ẹ̀ ń sọrí fara àtàgàn. ànábì sallallahu alaihi wasallam sì yàn kó orí tá a bá ṣe fún mọ̀lẹ́bí wa àgbàládá méjì ládó orí tá a ṣe àti ládá a ṣe sokùn ẹbí pọ̀ ẹ ṣàánú rẹ lọ́wọ́ ní à yìnyín tí ẹ pè ní ṣàánú rẹ àmọ́ búra tí mo ti bú yìí ń mo ti búra pé ní ṣàánú rẹ mà ha Islam kọ̀ fún wa ká lórí ìbúra yẹn láti kọ́ dínà wa láti ṣe rere ìsìláàmù ni ẹ ṣe rere o ẹ wàá tán ra ìbúra tẹ́ ẹ ti ṣe lóòótọ́ àti sọ pé wàláhì èmi ò tún ti kọ́bọ̀ bá tèrè ma èmi fún kọ́bọ̀ mọ́. ẹ wá ṣe ìtaràn ẹ ṣe ẹ ṣe dáadáa dáadáa ẹ máa ṣe lọ ẹ wá ṣe ìtaràn àbúrò àti ẹbú lórí pẹ́ẹ́nì ní dáadáa má. bóòlù ẹ ṣe ṣe ìtaràn ẹ ṣe ìtaràn pẹ̀lú kíkẹ́ fún aláìní mẹ́wàá ló ń jẹ oúnjẹ tó jẹ oúnjẹ abọ́dé tí èsè tó wọ́n jù tí èsè tó dínwó jù ó ń kálukú wọn mútu méjì méjì irú ètò àmàfi yọ zakatul fitr nínú Ramadan níparí Ramadan àbí káńtà sọ fún wa tòkè tilẹ̀ àbí ká bọ́kùn lọ́rùn ẹrú a lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí a wà tó sì yá àmọ́ ọjọ́ mẹ́ta gbáko ni dandan kọjọ́ tẹ̀lé ń tẹ̀lé o a jẹ́ pé ìbúra tẹ́ ẹ ti ṣe o ó ti bàjẹ́ ńbẹ̀ ẹ ti túbà lọ sọ́dọ̀ lọ ẹ ti ṣètàn ràn ẹ má ṣe dáadáa so ẹ má jẹ́ kí ìbúra tẹ́ ẹ ṣe kó ti yín lọ́nà àti ṣe dáadáa nígbà tí ìtàn wà islam wa nínú nǹkan tó tún ṣe léèwọ̀ tá a fi mọ̀ pé ẹ̀sìn òdodo ni ẹ̀sìn tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wa ni òun náà ní pé islam ní ẹ gbọ́dọ̀ ṣe dájọ́ láàrin èèyàn méjì tẹ́ ajá dájọ́ nígbà tí inú ń bí yín nítorí pé inú ti ń bí yín yóò di ẹsẹ̀ jọ́dá ẹ fi àjẹni tó ṣẹ̀ kọjá àbí yẹ ẹ lè gbẹ́ bí fáláre kẹ́ fẹ́ bí tínú bá ń bí yín. النبي صلى الله عليه وآله وسلم لا يقضي القاضي حين يقضي وهو غضبان adájọ́ kan agbọ́dọ̀ dájọ́ nígbà tí ń dájọ́ tẹni tí ń bínú àwọn olùmọ̀ọ́ sọ pé bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ dájọ́ lẹ́ni tó ń gbẹngbẹ́ kò gbọ́dọ̀ dájọ́ lẹ́ni tó fi ń pa kò gbọ́dọ̀ dájọ́ lẹ́ni tí gàfi tó ń gbọ̀n torí pé gbogbo nǹkan ò ní jẹ́ kọ́kọ́ ló ṣiṣẹ́ bó ti yẹ so ẹ ṣe sùúrù. So, nígbà tí náà bá bí i má ẹ kàn àjọ yẹn ẹjọ́ ni pétọ̀ ọba dẹ́yìn ọ̀sẹ̀ méjì inṣàlá àbí wọn ti tán ebi ó ti lọ òbí ó ti kú ńbẹ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé agboolé lẹ ti fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn méjì tí ń jà àfẹ́fẹ́ ṣàtúnṣe ẹ má jọ jẹ́ pé ló ń bí yín lásìkò náà ó dàbí kọ́mọ tẹ̀yàn ni

kọ́lá tí wọ́n bá ní ẹni tó máa ń tẹ̀ kó lù mẹ́ta péré pẹ̀lú ògùn ọlọ́wọ́ tí ó fi gbé ẹja sókè yọ kọjá méje èmi ló ṣe bẹ́ẹ̀ wá gbà torí ẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ dájọ́ ń gbà Tinubu bẹ́ẹ̀ Islam tún sọ pé ẹ gbọ́dọ̀ dájọ́ láàrin èèyàn méjì lẹ́ni tó gbọ́ ẹjọ́ lẹ́nu ẹnìkan ṣáájú kó tó gbọ́ lẹ́nu ẹnìkejì eléyìí sì wọ́pọ̀ láwùjọ wa tonti fáwọn náà à ń pa lówe à ń da lásà àmọ́ tó bá kan ká fi tòwà hù gbogbo ní ọ̀dà ńlá máa ṣe síbáà náà la sọ pé ọ̀gbẹ́jọ́ ẹnìkan dájọ́ àgbà òsìkà ni síbáà pọ̀lọpọ̀ tó dá wàhálà lẹ̀ láwùjọ náà nù ẹ kàn gbẹ́jọ́ lẹ́nu ẹnìkan ẹni lọ wádìí lọ́dọ̀ ẹnìkejì ẹ̀yin ó ti mú ẹ ti mú agbọn fi kan pé tọ ọ̀tá yín ni. wàrà ẹni tó rojọ́ fún yín ibi tó ti rùn ló ti mú rò ibi tó ti mọ̀ pé òun

màlẹ́kà Jibril ti parọ́ abẹ́ ẹ̀kọ́ ni gba tí màlẹ́kà Jibril ti sọ̀rọ̀ wọn kàn máa stampu ẹ̀ ní pé ó ti parí ó ti parí ẹni tá a fẹ́ sùn jẹ́ náà tẹ́lẹ̀ tatún rẹ ní bá a dé kó sára ọ̀rọ̀ bá parí. nígbà tá a bá tó wá ṣèwádìí ẹlòmíì ọmọ pé ẹsọ fúru la yọmọ bá ara ẹsọ la ọlọmọ wẹnu mi owó ti wò ti pẹ́ torí ẹ ẹ má máa kọlé ọ̀rọ̀ tẹ gbọ́ lẹ́nu ẹnìkan ṣáájú kẹ tó gbọ́ tẹnu ẹnìkejì kódà tẹnu ẹnì kejì ń àtàlà kọ̀ọ̀kan ẹ má gbọ́rọ̀ lẹ́nu ẹnì kẹ́ni wọn ó dìgbà táwọn méjèèjì bá dókòó. torí ẹni táwọn èèyàn bá gbẹ́jọ́ wá ṣe rí à tọ́fẹ́ bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹjọ́ ọkọ mi mo gbé wá ẹjọ́ ìyàwó mo gbé wá ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ọkọ yín ń bọ̀ lọ́wọ́ ìbẹ̀lẹ̀ yìí náà ìbẹ̀lẹ̀ yìí ẹ mú nọ́mbà rẹ̀ wá ẹ má ti rojọ́ tó tọ́ bá pé ọkọ tọkọ bá dé ọ̀rọ̀ tó fẹ́ máa sọ lẹ́ẹ̀kan sọ bíyàwó náà ní bá pè ọ̀rọ̀ tó fẹ́ máa sọ lẹ́ẹ̀kan sọ ìyàwó náà rò tiẹ̀ ọ̀pọ̀ ẹ̀ mọ́yé ìgbà ni wọ́n máa pé kéèyàn kó ọjọ́ tó bá pè lọ gbẹ́jọ́ wa tó bá gbẹ́jọ́ wa tó bá rò tó bá rò tó bá rò àwọn ẹlòmíì náà àwọn náà sọ ọ̀gáwó hmm, ayé yá ayé yìí náà irọ́ gidi wọ́n ń tarọ́ fún yín ẹ̀ ń jẹ́ bí àkàrà yóò bá mú ìdákanu mẹ́rin yóò bá sọ àwọn ọ̀dà mẹ́ta tó kù yóò gbé pamọ́ ah, ah. ẹ gbàgbé lẹ́ẹ̀kẹ́ tún sọ báyìí ẹ tún ẹ ẹ já sọ́kòbó bẹ́ẹ̀ àní sọ́kòbó <laughs> torí pé ó rọ àròmá nítorí kó lè máa jàre ìgbà tẹ́lẹ́jọ́ dé o ti mú pọ̀ fún un bẹ́ẹ̀ so ẹ má gbẹ́jọ́ ẹni ẹni ẹnu ẹnìkan dájú láéláé pàápàá jùlọ láàrin ọkọ àtìyàwó nítorí pé oníkálukú wọn àwọn ni wọ́n mọ ibi táwọn ti fẹ́ra wọn oníkálukú ọba sì ti mọ̀ pé wọ́n jàre ní ọmọ àrò ẹ jẹ́ kí ẹbí ọlọrọ kojú ọlọ́rọ̀ kó kálukú wa sọ tiẹ̀ ẹ rí i pé nígbà tí kálukú wa rojọ́ tán ẹnìkan ní mi ẹ ń ti mi mi náà eléyìí ó Islam máa kátàgbẹ́jọ́ lẹ́nu kama wá dájọ́ àfẹn tó bá fẹ́ wọ́n náà jahannama ní rọrùn eléyìí jẹba àwọn. bákan náà islam wa ó ní ọ̀ràn yẹn ló jẹ́ o kíkẹ́ kí mùsùlùmí ọ sọ́ra fún àti máa gbẹ̀yìn àdìde níbi tó bá jókòó pé wọ́n ti àdìde nígbà tó ti dìde sani wọ́n bá lọ jókòó láì rẹ̀ pé wá bomi jókòó a islam ọ̀farama ṣé ọlọ́ọ̀kọ́ lọ́dọ̀ náà ẹ̀ẹ́dẹ̀yìn lọ́la jùlọ àtọlọ́lá àtẹ̀ntẹ́ ọlọ́lá lọ́dọ̀ ọlọ́ ẹrú ọlọ́ọ̀ náà ni gbogbo wa ìsìláàmù lọ́ọ̀ gbọ́dọ̀ gbẹ́nìkan dìde láàyè rẹ̀ nítorí kí wọ́n lè jókòó mbẹ́. pàápàá jùlọ tó bá yẹ pápéjọ ni àwọn èèyàn ń ṣe wọ́n ti wá kó àga àwọn mẹ̀kúnnù kalẹ̀ orí àga mẹ̀kúnnù náà la jókòó àjókòó lórí tàwọn ọlọ́lá ẹ̀ tí wọ́n á gbé ọ̀dìdì àní dìde o àní dìde ilé ìjẹba bákan náà ìsìláàmù wa ó ní èèwọ̀ ló jẹ́ lórí mùsùlùmí láti máa rìn ní gbèrígbèrí gbogbo ń tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ yìí nítorí kéèyàn lè bàjẹ́ ni tí ó sòrí rẹ̀ abẹ́lẹ́ àwọn ọba ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù wọ́n dákun kọ́kà wá fún ọ̀kan nínú àwọn tí ó sòrí rẹ̀ láyàtọ̀ kéyàmù ọlọ́run ọba ẹlẹ́dàá ó ṣe Islam wa lẹ́yìn táwọn ó ti táfi wà lẹ́nà ọlọ́run dákun wọ́n sì wá lọ́ọ́ máa ná má jẹ́ kí n máa ná kó tara wa jáde ọlọ́run ọba kó ṣe gbogbo wa lólórí rẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله أما قبل بني إبدال قطبا ilé ìtọ́dáló rí i pé kí la rí tá a fi ń kó islam lẹ́sìn àti pé gbogbo nǹkan bá yàtọ̀ sí irú àtẹ̀sìn lásán ni. òun náà ni ìbéèrè tó ní ìbéèrè ṣe kí lẹ́yìn rí nínú islam tó fi jẹ́ pé náà lẹ́ hun rí má òun náà lẹ́ ń ṣe lẹ́yìn ń sọ yanya yanya ń gbogbo ojoojúmọ́ pípọ̀ nìkan lọ́nà òun nìkan lẹ̀ sí àti pé gbogbo tó yàtọ̀ sí irọ́ irọ́ ẹ̀sìn ìdènà lásán ni lẹ́yìn gbogbo àwọn àlàyé tá a ti wá ṣe yìí nípa ń táwa rí lọ́bẹ̀ tá a fi wá ru ọwọ́ tá a fi dìmọ́ Islam tá a fi eyín parí ẹ̀kẹ́ wa dìmú kọ́mọ́bà àbámọ́ wa lọ́wọ́ àti àwọn àlàyé tí wọn náà gbọ́ yìí bóyá ọkọ láti bẹ̀rẹ̀ rẹ̀ débi tó dé lónìí yìí báyìí ǹjẹ́ wọn náà wàá mọ nǹkan kan tí wọ́n ń ṣe lẹ́sìn tó ṣe àkójọpọ̀ ọrùn tí Islam kó sínú yìí tó ọmọ nǹkan kan tí wọ́n ń pè ní lànà kan táwọn ń tẹ̀lé ló kọ pé làwọn òfin oríire láyé àtàlùkìyàmù tó ṣe àkójọpọ̀ nǹkan kan nínú gbogbo dáadáa tí Islam tó sọ fún wa yìí eléyìí tó má wa mọ̀ Islam lẹ̀sìn gbogbo ń tọ́ iná lọ́lọ́run ẹlẹ́dàá á sì fi sọ nínú suratu ali imran wípé inna ad-dina 'inda allahi al-islam dáadáa sí lọ́dọ̀ allah òun náà ni al-islam ẹ̀sìn pé méjì lọ́dọ̀ allah táàbà wàá pé àwọn kan náà ń sìn kankan àwọn àtọ̀ náà ń sìn kankan ẹ̀sìn kan náà ni gbogbo wa jọ́nsìn a'udhu billah islam yàtọ̀ sí gbogbo nǹkan mi ọ̀rọ̀ ọpọlọ nǹkan náà lẹ́jọ́ ń sìn tó bá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kèfèrí ni o ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ yóò tún bá padà sínú islam àìṣe bẹ́ẹ̀ ó ti di kèfèrí nìyẹn ọlọ́run kan náà wò lẹ́jọ́ ń sìn ẹnìkan ń sin Ògún ẹnìkan ń sin Èṣù ẹnìkan ó ń sin ó ń sin ó ń sin Ọ̀ṣun ẹnìkan ó ń pe àwọn nǹkan aláàlálẹ̀ ó ní ló ń sìn ẹnìkan ń pe Jésù ẹnìkan ń pe Uzairu ọwọ́ alọ́lọ́run kan náà lẹ́jọ́ ń sìn ọdájú pọ̀ ọ̀ma tó ń sọ ọgbọ́n tọ́lọ̀ tó sọ ni nínú suratu Ali Imran ó ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mi tó sí islam tó fi sẹ̀sì ọlọ́wọ́n bò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́kan nu ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm báwo ló ti wá rò pé èèyàn lè sórí rẹ̀ tí èèyàn bá kọ̀ láti ṣe islam lẹ́yìn gbogbo àwọn àlàyé yéké eléyìí tí ọlọ́wọ́n bá ti fún wa yìí pẹ́nikẹ́ni tó bá fi lè wá nǹkan mi tó fi sẹ̀sì tó sí islam ọlọ́wọ́n bò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́kan nu ẹni tó ṣòfò lọ́la gbẹ̀ndà kìyàm ìwọ tó islam má jẹ́ kí islam eyín parí ẹ̀kẹ́ ni kò fi dì mú kọ́mọ́ bàá di ti ọjà ọmọ lọ́wọ́ rí pọ́n ṣe ní gbogbo ìgbà yálà oríṣi oríṣi olówó olówó ọjà fún ọkùnrin díẹ̀ káàtó ọgá àbò kúrú ní ilé ayé yìí ìsìláàmù náà ní kó rí kó ṣe o títí tí wọ́n fi fi ilé ayé sílẹ̀ wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin bẹ́ẹ̀ lọ́lọ́run fún Ànábì Muhammad torí di eléyìí àyèsí islam ṣeré àyèsí se é dìgbà kan kápadà wá pàdé ìwọ tó ti gba islam tó ti ń gbọ́rọ̀ yìí tó ti gbọ́ àwọn ọ̀rọ̀ tó ti síwájú nípa eléyìí kí ni ìwọ náà ń rò kí ló ń dúró dè nípa ọ̀rọ̀ rẹ ìgbà wo ló ń dúró dà ikú màá ń bẹ̀ báyà sí ń kalẹ̀kùn gbàngbàn mọ́ ọlọ́wọ́ báyìí tí wọ́n mà gbégbúlẹ̀ iná ni ọ wọlé wa mú ọ ọba wa mú ọ táǹkọ́ kí ló máa sọ fọlọ àìgbọ́ ò mà sí ti bùsè torí pé oníkálukú ló ń gbọ́ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله tolu pèpè fún sọlá ti ti ń sọ lójoojúmọ́ ìwọ náà sá ti béèrè ni kí ni tuma pè tí wọn pè yẹn wọn fi yé ọ fáwọn mùsùlùmí nìyẹn wọn pèpè sí kí wọn wá sí lọ lórí ìlànà tiwọn ìwọ wàá béèrè rí kí ni islam kí ló tó béèrè rí kí ni islam kí sì ni ìlànà tàwọn mùsùlùmí yẹn àìgbọ́ òtítẹ́ àìmọ́ ti bùṣe ẹni tó gbọ́ tí ó gbà òun ló kù tí ó rojọ́ ní kété tí wọn bá ti dénú sàárè rẹ̀ ìbéèrè mẹ́ta kọ́ wa tó ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀ mẹ́ta ẹ̀sìn Islam ó náà níta lóluwà rẹ̀ ẹ̀sìn wo ló gbélé ayé sí ta la arákùnrin tọ́lọ̀ ọ̀ràn sí yìí ìbéèrè mẹ́ta péré yìí náà ni ìrètí mùsùlùmí ìrètí káàfì ìrètí mùnáfìkì nínú sàárè ẹnìkan ò ní lè dáhùn nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àyàfi mùsùlùmí nìkan káàfìrí ò ní lè dáhùn mùnáfìkì ò ní lè dáhùn mùsùlùmí ò dáhùn yóò ní Rabbi Allah olúwa tèmi tó ṣe pé mo gbélé ayé sí tó dá mi tó ní gbogbo nǹkan òun náà ni Allah dín ní islam ẹ̀sìn mi ní alìsílám nítorí pé o ṣe islam lódodo yàtọ̀ sáwọn ẹni tá a bí ní mùsùlùmí tí wọn ò ṣe islam mọ́ tó ṣe kọ́kọ́ lásán làwọn ń gbé kárí gẹ́gẹ́ bíi lébẹ́ẹ̀lì àwọn eléyìí ṣe mùsùlùmí gbogbo ẹni tí kì í bá ti sojú sí ẹ̀sìn islam kìí ṣe mùsùlùmí rárá irú rẹ irú rẹ ẹ̀yin kọ́lẹ́ dáhùn nígbà tí wọ́n bá bí ilé rẹ̀ nù sáré àbí mùsùlùmí náà ló ń pera rẹ̀ òun fi islam sẹ̀tẹ̀ òun fi ń ṣe òun fi ń ṣe wẹ̀dẹ́wẹ̀dẹ́ nítorí pé ìdákúre kú lọ ọmọ ti lọ. tabari ọmọ síláàsì lónìí ó tún lè dẹ̀ oṣù kan ó lè ẹ̀mí mi ò rìn sí kí n ṣe sọ láti ẹ̀mí rẹ̀ ó sì rìn sí kó ṣe jahanna. akramkumullah bẹ́ẹ̀ ni tó bá bí ọ léèrè tá a lárakùnrin yìí tọ́lọ̀ rántí yìí wọ́n dáhùn ó ní Muhammad ọmọ Abdullah ọmọ abdulmuttalib ọmọ hashim muhammad yìí láti inú ọ̀nà alárúbáwá ló ti wá ọlọ́run ti gbogbo àgbáńláyé bashiran wa nadira kó lè jẹ́ afúnni ní ròdùnú fáwọn múmìnì olùkìlọ̀ fúnni fáwọn kèfèrí mo mo gbọ́rọ̀ rẹ̀ mo tẹ̀lé mo tẹ̀lé rẹ̀ mo ṣe islam tọ́lọ̀ fi ràn yẹn ò ní ọmọ àwa abẹ́lọ́ pé wọ́n lọ òní ni má jẹ́ ọ̀dọ̀la òní kígbèǹde àlùkè àmọ̀dé torí pé wọ́n ti rámì pé insha Allah àlùjẹ́nà ẹ̀ ráwọn tá a wíyùn káfíìn àti mùnàfìkì àwọn gbogbo òbéèrè kọ̀ọ̀kan tó bá ti bí wọn ìdá àwọn oríṣi kan náà ni. sami'tu an-nasa yaquluna shay'an fa qultu ó mà ṣe o ó mà ṣe o ìtumọ̀ pátálá yẹn sọ lèmi náà gbélé yẹn sọ. ẹ̀rí nǹkan mẹ́rin ká ti ṣe bí wọ́n ti ṣe kó lè bá a rí bí títí rí orí ibú ni lọ́pọ̀lọpọ̀ tó bá yẹ pé lábẹ́ àbúradà ẹ̀sìn Islam ó tẹ̀sí bẹ́ẹ̀ ti ṣe wá ó tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu wa alihi wasallam ẹ̀rí sọ́mà sọ̀rọ̀ pé wọ́n bí wàá nu sáré wọ́n bí wàá nu sáré ẹlòmí lè máa pẹ́ kí ẹ sọ̀rọ̀ ọdún ìwé tí mo gbà wá kò pé kí mímì kan mì nígbà tó lọ́wọ́ parí rẹ ni ó tó parẹ́ àyìnmáyé òjò tó ti rọ̀ sílẹ̀ sí ìwọ o tándọ̀mù. torí di eléyìí ẹ jẹ́ ká padà síbi ká mójú islam wa lódodo káyé tara wa dànù. ọ̀pọ̀lọpọ̀ àṣà ti gbẹ̀sìn mọ́ lọ́wọ́ ìsọkúsọ ìwíkú ìtọ́pọ̀lọpọ̀ ń sọ láwùjọ kò jẹ́ kí wọ́n ka islam kún kankan kò jẹ́ kí wọ́n wà ránì pé kókó ni. ambosibosi sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam téèyàn bá wá kú gbogbo wọn àtòrí kọ́ á da lé pẹ̀lú ẹ̀dùn á mọ̀ pé hmm, Allahu Akbar Allahu Akbar ẹ wá wò wọn lẹ́yìn wákàtí méjì wọn kálukú tó ti ń jàmàlà wọn wò pé tẹ́ni tó dé ló dé hmm, ọlọ́njọ́dún ó jìnà síra wọn tẹ́lẹ̀ wọn máa kọ́ ọlọ́njọ́dún ó jìnà síra wọn wọn wá sọ di pé ọlọ́njọ́dún ó jìnà síra wọn torí àti ìfẹ́ kún tiwa tọ́ba ajẹ́ pé tiwa wọn máa tilẹ̀ ní kò kú ní kú àmọ́ njọ́ tí ìwé kálukú bá ti dé bíi pé ó ti pé lílọ ní ọ̀lọ́ akramakumullah ẹ jẹ́ ká mójútó islam islam lódodo ẹ jẹ́ ká mójútó islam islam lọ́nà ẹ jẹ́ amójútó islam islam lọ́la ẹ jẹ́ amójútó islam islam ní ríran ẹ jẹ́ amójútó islam islam ní gíga ìbẹ̀lẹ̀ rìn wà wàláhì téèyàn bá ti kọ̀ láti ṣe islam yóò sunkún láyé yóò sunkún lálùkìyàmà ọkàn jẹ́ pé kò wúlò ẹkún tó sun lálùkìyàmà kò wúlò àwọn káfíìrì máa ń sọ fọlọ́n nígbà tí wọ́n bá kú tí wọ́n bá wàhálà pàdé pé rọ́bìrì jẹun ọlọ́run ẹ̀dá kan ẹ̀dá mi padà làálì àmàlù sọ́ọ̀lìhàn fi máa tẹ̀rọ. mọ̀ ń wò pé màá ṣe dáadáa sí ìṣe tẹ́lẹ̀ wọ lọ ẹ fún mi ìṣẹ́jú díẹ̀ kí n padà lọ ṣàtúnṣe. <laughs> ọlọ́jọ́ máa tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí ọlọ́ni kalla innaha kalimatun huwa qailuha ọ̀rọ̀ lásán ni bíkọ́ sábà dá padà irú tó ṣe náà ni ó tù ṣe ẹ̀ńtọ́ lọ́n dá fúnna iṣẹ́ náà ni ó ṣe ọlọ́mọ sàwà lọ́kàn àwọn tó dá fúnna àǹfààní kò yí pé àwọn ọmọ ìyá wa táwùjọ wa gbogbo gbogbo ẹni tí bá gbọ́rọ̀ yìí wọ́n bí ọ ní mùsùlùmí bàbá rẹ màmá rẹ a ti ṣe rere ńlá fún ọ ìwọ náà wá ṣe rere fúnra rẹ ó ti tó Islam nítorí pé bàbá rẹ ò ní ẹnu ọ̀rọ̀ tó fi lè jàre bàbá yìí ma ò lẹ́nu ọ̀rọ̀ tó fi lè jàre ìyá yìí ma ẹ gbọ́ pọ̀lọpọ̀ àwọn bàbá náà wíwíwí ọmọ ni ọ̀gbọ́ ọmọ ni ọ̀gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá wọn dá sí wàhálà gan pẹ̀lú ọmọ kó lè sí lọ́n wàhálà ọmọ mi ọ̀gbà tó kí ni wọ́n fẹ́ sọ fọ́lọ́n ọlọ́run ti sè ìwọ náà ti dàgbò ti bàlágà ọ̀rọ̀ ọwọ́ àti bàbá rẹ ọ̀ dáná tiẹ̀ wọ̀ ni bàbá rẹ náà dá tiẹ̀ wọ̀ ó sì dá àlìjáná bàbá ọ̀ dá àlìjáná wọ̀ wọ́n náà tiẹ̀ wọ̀ tó wà tó kálukú ti di kó ó tutù arípétọ̀ ọlọ́run tiẹ̀ ti abọ́ lọ́wọ́ wàhálà láìsọ̀ máa fèrè pé báà mi ń kọ́ mi wà àwọn ọmọ ń kọ́ bó làwọn wà la ilaha illallah torí kálukú ọmọ dúra rẹ ni kò sì sílẹ̀ olùsọ fi lè dúra rẹ àfi kò sí lọ lódodo torí ẹ̀dá ẹ jẹ́ ká mójútó ìsìláàmù wa ẹ má jẹ́ àfi ọwọ́ àwàdà mu ìsìláàm ọkọ̀ jáńtéèyàn máa fọwọ́ rẹ̀ hẹ́n hẹ́n mú nítorí pé níta fẹ́ gba ara rẹ̀ sórí rẹ̀ nù ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ má bàjẹ́ ọlọ́run kó jẹ́ ká lè mójútó ìsìláàmù wa ọlọ́run ọba ibi tá a kù sí kọ́lọ́run tún wa dé eléyìí tá à ń ṣe dáadáa dáadáa ọlọ́nkọ́ má bà wá jẹ́ ńbẹ̀ islam wa náà kó túbọ̀ di ọlọ́síwájú kọ́ lọ́síwájú kọ́ lọ́síwájú láwùjọ wa sunna nebà muhammed sallallahu alayhi wa sallam kọ́lọ́n bá wa gbéga kọ́ bá wa gbéga kọ́ bá wa gbéga kọ́ paná adẹ́bọ̀ rẹ àwọn tẹ́sí islam kọ́lọ́n ọba kó jẹ́ káwọn náà gba islam eléyìí tí ò ní gbọ́ tí ò ní gbà ọlọ́mọ bí ó ti yanjú wọn ọlọ́mọ bẹ́ẹ̀ lé dáwà kọ́ran wa lọ ní islam nìkan lọ́nà gbogbo ń tọ́ bá kárántí pé nínú tọ́lọ̀ wọn bá fi pa wá láti ó náà ní ká máa ṣe àsọ̀láàtì fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ìpè ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ó ṣe islam yẹn lọ́kàn nínú ojúṣe àwa mùsùlùmí tá à ń ṣe islam sallallahu salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid على barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين عنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله